tí Sunday Igboho léwájú àbó òfarama agitation tí Sunday Igboho léwájú ní tó dájú ni pé ẹ̀yẹ kínú rẹ̀ ó bàjẹ́ wípé Sunday Igboho gbòmìnira mo wá farama agitation tí Sunday Igboho gbé lọ́wọ́ o ẹ̀yẹ kínú rẹ̀ ó dùn jù kó wá máa wo kọ́ńtẹ́ǹtì irú release àbí conditions tí ó ní ṣe pẹ̀lú ìgbà ìdáǹdè tààrí ìgbà ìdáǹdè ẹni tó bá mọ tí wọ́n ń pè ní freedom freedom yóò appreciate ẹni tó bá ní freedom tí ò ṣe kó pààyàn kó tó di ẹni àtìmọ́ tí kìí ṣe kó ti bà ayé èèyàn kan jẹ́ tí kìí ṣe kó ti sọ èèyàn kan di ẹdun arinlẹ̀ so anybody tó bá ní freedom tó bá jọmọ ìyá rẹ tí kìí ṣe kó pààyàn tó kàn gbọ́ pé tí wọ́n ẹ̀yàn kan ti ní freedom o from from from captivity was it captivity or captive either of the two ẹ filẹ ẹyin lẹmu ìwò tẹ n sọ ẹ sá filẹ síbẹ ìyẹn kan ní freedom o a normal human being should be happy and celebrate that person that gain freedom torí kò sí tó tó freedom èyàn lè na gbogbo tó ní kó fi get freedom tí ò bá ní freedom ṣùgbọ́n téèyàn bá ti wá wà ní captive tí ò ní freedom tí wọ́n sì sí freedom ẹ̀ tó bá wá bí léèrè wípé tó bá lóun fẹ́ kú òun bíi òun fẹ́ ní freedom tó bá ní ìjọ lè fẹ́ lé ilẹ̀ kó fi ní freedom àyè ah, ló lè filẹ̀ ìjọ lè fìtọ̀ lẹ́kọ̀ọ́ ló lè filẹ̀ kó sàlẹ̀ ní freedom torí gbà yẹn ló mọ pàtàkì freedom ẹni tí ò tí ì wà ní àhámọ́ kò lè mọ pàtàkì freedom. freedom ẹ̀gbọ́n ni ta ló kọ́ o ṣé majek fashek ló kọ́ ni abẹ́lùmí wọ́n ní freedom i fight for freedom bóyá gbà tí àwọn South Africa tí wọ́n ń jà tí wọ́n fẹ́ gba ilé wọn tó ń freedom gbà yẹn oh freedom i fight for freedom <laughs> freedom ah I could remember lọ́jọ́ tí wọ́n gbé mi dé ẹnu ọ̀nà Agodi ní géètì Ìbàdàn mo rántí ọ̀rọ̀ yẹn lẹ́nu mo dẹ̀ tún sun ẹkún bí wọ́n ṣe kó wa débẹ̀ báyìí èmi Ìdòwú Ibrahim Magaji Bashir Muhammad Bashir tá Bash àti Ajísáfẹ́ Habib àti ọmọ obìnrin kan rámi létí ẹ̀ orúkọ rẹ̀ Táíwò kìíní kan Rónkẹ́ Ọlárónkẹ́ Táíwò wọ́n jọ kó wa dé ẹnu ọ̀nà tí ẹ bá ti fẹ́ wọnú prison wọ́n á da yín dúró wọ́n á gba bàtà lára yín wọ́n á ní kẹ́ ẹ jókòó lẹ́ẹ̀lẹ́ bó ṣe wulẹ̀ kí èèyàn tó láyé wọ́n á ní kẹ́ ẹ jókòó lẹ́ẹ̀lẹ́ ibì kan wà ń bẹ̀ by the left hand side báyìí tí ẹ bá fẹ́ wọnú prison yẹn báyìí wọ́n á kó wọn ọbẹ̀ bígbà bígbà tí ọmọ kíláàsì dé wọ́n á da ẹni tó yìnbọn pààyàn arm robber ritualist wọ́n ó dà pọ̀ mọ́ ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ tí wọ́n parọ́ òṣèlú mọ́ tí wọ́n ṣe nǹkan kan wọ́n á da ogun apapọ̀ wọ́n á da ogun apapọ̀ lọ́jọ́ yẹn wọ́n da gbogbo àpapọ̀ wọ́n á jókòó ibi tí mo jókòó sí wọ́n á wò báyìí wọ́n wá ní kóníkàlùkù máa bọ́ wájú bàtà bọ́ síwájú wọ́n mú aṣọ jáde aṣọ green colour ó ní nọ́mbà láyà wọ́n á yà yín fọ́tò wọ́n á wá gbé wọ rẹ́kọ̀dù wọ́n á kọ orúkọ yẹn lẹ̀ tó bá ṣe gbogbo yẹn tán àwa jókòó àwa jókòó ibi táwa jókòó sí wọ́dà kan wá wọlé wá wọ́n pè é wọ́n ló ti tó táìm ó wá sọ̀rọ̀ mo rò pé area of specialization ti ẹni ẹ tó bá ní ẹ rọra o ẹ káàbọ̀ under the constitution of federal republic of nigeria as from today your eh, human rights your your your your your liberty your freedom, your fundamental human right is hereby ceased. Mo wo ẹgbẹ́ mi, mo wo Ismail mi, tí mo ti wọ́n sọ, oníbò náà ti bọ́ Your fundamental human right is hereby ceased henceforth. Ah! Ẹ gbọ́dọ̀ jẹun nígbà tó wù yín mọ́. Ẹ gbọ́dọ̀ wọṣọ tó wù yín mọ́. Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó wù yín mọ́. Ẹ lè sùn nígbà tó bá wù yín mọ́ ẹ lè jí nígbà tó bá wù yín mọ́ ẹ lè sọ̀rọ̀ tó wù yín mọ́ ẹ lè mú nígbà tó wù yín mọ́ ẹ lè ṣe tó wù yín mọ́ lónìí o ẹ̀tọ́ tẹ́ ẹ ní gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti ní òmìnira ẹ lómìnira kankan mọ́ lónìí o ìgbésí ayé yín ó ti wà lọ́wọ́ wa níta bá sọ fún yín lẹ ṣe ẹ wá wò tí ò bá yé yín àfiwé rẹ̀ ni pé ẹ ti dàbí ewúrẹ́ ẹ dàbí àgùntàn ẹ dàbí olóńgbò tẹ́yìn náà ń sìn nínú ilé tó jẹ́ pé ẹ̀yin lẹ́ ń determine life wọn oh my god mo dorí kodò wáá so kò sí freedom mọ́ wọ́n ní kò sí freedom mọ́ o bẹ́ẹ̀ ni wọ́n ṣe kó wa wọnú ọgbà ẹ̀wọ̀n lọ awaiting trial ni wá we are made to realize pé àwa waiting trial tá a sọ pé àjẹ̀bí lórí ẹ̀sùn yẹn o àdàbí tenant àwọn tí wọ́n ti sọ pé àwọn jẹ̀bi tí wọ́n ti fún láṣọ àwọn ni landlord òfin nàìjíríà ò ní kí wọ́n tú wálẹ̀ nínú orin látijọ́ tá a bá ti kó sínú orin yẹn tá a bá ti kó wa sínú ilé yẹn kó wa sí yẹn títí tílẹ̀ẹjọ́ fi dá wálẹ̀ àbí tílẹ̀ẹjọ́ convict olódì wa mo rántí ọjọ́ kan mo sùn lẹ́yìn tí wọ́n kó wa síbẹ̀ tán máa tún sọ púpọ̀ sí lọ́jọ́ iwájú mò ń sọ̀rọ̀ pa freedom mo fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho ni ẹ̀yin tẹ́ ẹ̀ jubilate olólùfẹ́ rẹ̀ jubilate báyìí ọ̀rẹ́ rẹ̀ jubilate báyìí ọ̀tá rẹ̀ jubilate báyìí gbogbo èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ Facebook ẹ̀ nílì kan mímọ́ báyìí a fẹ́ generate traffic everybody will be talking about Sunday Igboho how far bó la ṣe gbìyànjú tó agitation a lot, agitation lọ́sì kí ni ìgbìyànjú wa nígbà tó wà ń bẹ̀ kí ni ìgbìyànjú wa bó ṣe jáde báyìí ipa wo la kó lórí bí wọ́n ṣe rí mú ask yourself are you following him wholeheartedly àbò fẹ́ tìpa ó nífẹ̀ẹ́ rẹ̀ ní àbò kórìíra rẹ̀ òun pretend ni àbò kan ṣe of generate traffic fún platform a question that demands reasonable answer from you and to yourself béèrè béèrè yẹn kò dẹ̀ dá àkúnra rẹ̀ èmi kọ́ ni mo bí ẹ́ ní ìlágbára lórí ẹ̀ ṣùgbọ́n <laughs> ẹ̀kọ́ àkọ́kọ́ tí màá fẹ́ ká kọ́ gbogbo àwa tá a sọra wa dun olóṣèlú tá a máa ń àtàkì yẹn ní àwọ̀ tá a máa ń sọ̀rọ̀ burúkú sọmọ Yorùbá tó bá ti sọ̀rọ̀ you are not our friend you don't wish us well ìyẹn attackers ìyẹn ọlọ́rọ̀ burúkú tẹ̀ lọ́rọ̀ rí lẹ́nu àgbọ̀n tẹ́ ẹ ṣe náà nígbà tó ṣẹlẹ̀ yìí mi máa ń fa àtẹ́ lọ mi máa contribution ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n kálukú ni ó bá níwájú ọlọ́run á bá o gbogbo tá a bá ń ṣe á bá ń bẹ̀ o wàláì torí gbogbo aná la bímọ gbogbo ara bímọ o á dẹ̀ jèrè tá a bá ṣe mò ń sùn lọ́jọ́ náà ohun yẹn dùn mọ́ mi nínú ọgbà ẹ̀wọ̀n tán fi mí sí torí pé ẹ̀mí mi ń dá mi láre kódà bí gbogbo ayé tiẹ̀ ń dá mi lẹ́bi èmi mi ń dá mi láre ibi tí mo sùn sí lọ́jọ́ náà náà bá ní wọ́dà kan pè mí ohun tó dùn mọ́ mi ẹni tó jí mi yẹn ó dùn mí pé á ah, kí ló dé tẹ́ jí mi wáì wọ́dà ló ń pè ẹ́ ni wọ́dà ń pè mí mo ń sùn lọ́wọ́ mi tí ì jí ah, ni wọ́n fẹ́ rí mi no lẹ́ni mi ní dìde mo ń sùn lọ́wọ́ tí bẹ́ẹ̀ ti tì wá mọ́lé just leave us here mo ní no èèyàn kan fẹ́ rí mi ni àtẹ tí mo fẹ́ rí àtẹ tí mi ò fẹ́ rí wọ́n ní láti wọ́ mi débẹ̀ mo ní mi rẹ́ anybody lẹ́nu mo wà ní ìṣera mo ní mò ń bọ́ lọ́rùn sọ̀rọ̀ pé só yẹ kí n wá bí mi rẹ́ anybody ó kàn sílẹ̀kùn wọ́n wá sí irin yẹn wọ́n wá wọlé wọ́dà yẹn wá rọra fọ́ pamí lẹ́sẹ̀ báyìí ó ní Mr. Oríyọmí Hamzat mo wá gbójú sókè mo ní yẹn sà ó ní don't forget the orientation we gave you before you enter this life mo which life Only this is another life ẹ̀yìn ayé ọlọ́run mọ́ fi wá sẹ́yìn ayé mo fẹ́ analyse tẹ́ pè ní freedom kí àwa tá à ń jó tá à ń yọ̀ ká lè mọ bira wa pé kí n na contribute a wà nínú àwọn tó sísì freedom Sunday Igboho ni àbá wà nínú àwọn tó ń sick fún freedom ẹ̀ òun sísì freedom ẹ̀ ni àbó ń sick fún freedom ẹ̀ ó ní ẹ má gbàgbé pé ẹ lè sùn mọ́ ńgbà tó wù yín ẹ̀dẹ̀ lè jí mọ́ ńgbà tó wù yín ẹ dìde kẹka lọ ẹ gbàdúrà kẹ kúrò ń bí ní ẹ ní freedom má ṣe wú má bí. mo ní ó tún wá ó wá dàbí kó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yẹn ó wá bí mi léèrè ó ní Mr. Oriyomi Hamzat tó lówó ẹran bá fokùn sẹ́ran lọ́rùn tẹ́ran bá ń la gídígbò wọn lọ ó kàn fẹ́ ṣera ẹ̀ àfi kó tẹ̀lé lówó ẹ̀ tomijé tomijé ni mo bọ́lẹ̀ lórí ibùsùn mo sì tẹ̀lé n tó burú jù ni pé lọ́jọ́ náà tó mú mi jáde ó mú mi lọ bá ẹni tó fẹ́ fi mí sẹ̀sìn pé só tán ẹ ó ti wà bí nù ṣùgbọ́n nígbà tó wá sọ pé freedom ti tán lóòótọ́ ṣé wọn ò sọ fún aká tó wọlé ah, freedom lódodo la gbọ́ pé wọ́n release Sunday Igboho wọ́n release ẹ̀ fún Professor Banji Akíntóyè wọ́n ní kó lọ tọ́jú ara rẹ̀ kó lálàáfíà kò sì gbọ́dọ̀ kúrò lórílẹ̀‐èdè Benin Republic is that kind of freedom you want for him or you want total freedom for him wọ́n fà á lé Professor Banji Akintoye lọ́wọ́ pé kó lọ tọ́jú ara rẹ̀ health kó lọ kó lálàáfíà kó sì padà kó sì má kú òkú mọ́tẹ̀ta kú lórílẹ̀‐èdè Benin Republic ǹjẹ́ Benin Republic ló fẹ́ máa dé sórílẹ̀‐èdè bàbá rẹ̀ síbi tí ó ti jagun ṣẹ́gun ni àbọ̀ráàyè sákò lọ sí ọ̀ráàyè kúrò bẹ́ẹ̀ yẹn lọ sí ibi tí ìyàwó àtọmọ rẹ̀ wà só lè ṣe bí ọkọ fún ìyàwó só lè ṣe bí bàbá sọmọ ẹjọ I know him very well he's a restless person that would love to move around his mobility is very high he doesn't love to be tied down in a place ó lè máa enjoy ara ẹ̀ lójú kan ṣùgbọ́n that is not his kind of his type of person he want to move around the politicians behind this, whatever you can do, let him go and enjoy his life. Our time celebrates, I'm asking you, are you celebrating for him? Or you want to go back and start making money in the name of struggling for something? àdúrà tá a bá ṣe fún èèyàn lẹ́yìn ó gbà ju tójú ẹ̀ lọ èmi oríyọmí òkìkí ọmọ amúsà kọ́lọ́n fi ṣe ọwọ́ mi dá mi lẹ́jọ́ kó fi ṣe ọwọ́ mi dá mi lẹ́jọ́ ìbá jẹ́ ní ìbàjẹ́ ní ìbí kí téèyàn bàjẹ́ kí bá dá inú mi má dùn sí i mo lè deprive ara mi ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan káyé ẹlòmíì dá i'm not advertising myself but mo bẹ̀ yín torí ọlọ́run àjọ nílò ara wa ni àjọ nílò ara wa kí ni next thing tí freedom yìí ò fi ní jẹ́ temporary freedom tí ó jẹ́ total freedom total freedom tí ò ní jẹ́ temporary. I'm not talking about agitation here. I'm not talking, I'm not fighting anyone here. I'm not against anybody's opinion here. But I'm talking about freedom because I know the importance of freedom. Ìgbà tí mo fẹ́ sọ̀rọ̀ sí mi sọ pé mo kà nínú ìwé o. Mi sọ pé wọ́n sọ nítàn fún mi o, mo sọ pé ó ṣẹlẹ̀ sí mi. Ṣé kí n má tàn yín? Èèyàn ò ní wà nínú àhámọ́ kí wọ́n gba freedom ẹ̀ kó dé bá gbogbo nǹkan ẹ̀ bó ṣe fi sí kò ṣeé ṣe kódà kò jóṣù kan èèwọ̀ ni tí wọ́n ń pè ní àhámọ́ nìyẹn ẹ̀mọ́gbàgbé o kò lẹ́wọ̀n o kìí ṣe ẹlẹ́wọ̀n o àhámọ́ ni o he is never been convicted o ẹ ẹ ẹ ẹ sọ́sẹ̀ kan ṣé níjọ́ àti kékeré lórí social media tàtún relax lọ́pọ̀lọpọ̀ wá ń gbé nǹkan mi tá ń gbé nǹkan mi tá ń gbé nǹkan mi ṣé bí ẹ ṣe bú wa tó ń gbà yẹn àmọ̀ pé ẹ̀dá le rárá tí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ mo rò gbogbo wa ó sáré jáde láàpẹ gbogbo ibi ẹ bá kó sí àjọ wà ń bẹ̀ ni ibi ẹ bá tì mọ́ àjọ máa sùn bẹ̀ ni èmi ò pé ń tẹ́ ṣe nù wàláì mi ò bú yín wàláì mo kàn fẹ́ ká pe àrò àtọ̀dọ̀ fún inú wa ni ẹ má bú ẹnì kankan mọ́ nínú wa tá a tẹ́ mọ̀ pa àsíjọba tẹ́ mọ̀ pa àbá wọn jẹ́ mọ̀ pé oníkálukú wa náà struggle ni àwọn nǹkan kan níjà wọn kan ó sá sísè wọn bá gbogbo èèyàn lẹ́tàn àwọn olókù tí wọ́n máa ṣe nǹkan kan tí wọ́n máa sọ nǹkan kan tá a bá padà nílò ara wa ẹjọ́ torí ọlọ́run ẹjọ́ ẹjọ́ let's we let's keep praying for him tí wọ́n yẹ pé earth kan náà nínú ara náà ni àlàáfíà kọ́lọ́n kó fún lálàáfíà kó fún lálàáfíà níta bá lò fún bẹ́ẹ̀ kọ́lọ́n tí ó ṣiṣẹ́ kó dẹ̀ lálàáfíà dáadáa kán wá rò by the time tó fi máa pa àwọn tọ́jú ẹ̀ tán káwọn náà ti rò pé nígbà tá a kú ní ọtọ́jú tó òkú sá lọ kò sì balẹ̀ jẹ́ kò sí ẹ̀sìn kankan ẹjú máa lọ lú wọn. ẹ má jẹ́ à sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n fi sọ pé ṣe bá a ní ọtọ́jú ara ẹ̀ ni ó ti tọ́jú ara ẹ̀ mọ́ ó yà kó padà kó mọ̀ rò torí gbogbo ìgbà tó wà ń bẹ̀ yẹn náà àrògbọ́n dá sí kò yé wa kò yé wa èèyàn mélòó ńgbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn èèyàn wọ mọ́tò lọ láti agbára wà bí ńgbà tó pẹ́ díẹ̀ àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tá a mọ̀ tá a gbọ́ tá a ń rí tá a ń tá a ń tá a ń wò pé sọ ẹ kó rí báyìí ṣùgbọ́n òṣùpá lé ẹ ní Ògún táwọ́ ta bàbá ta ló tún ṣe ẹlẹ́gìrì èèyàn tì lógún jọ̀ọ́ torí ọlọ́run total freedom is what we want not partial freedom not partial freedom you must not go to your father's land and you must not travel to where your family are irun freedom wò there. ọ̀pọ̀lọpọ̀ dẹ́ẹ̀ rí wọ́n rí lórí facebook wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ju late ẹni tí ó kéwì kéwì ẹni tí ó kọrin kọrin ẹ̀ èyí tó ẹ fine we are happy ó kúrò ní àhámọ́ wọ́n fẹ́ lọ tọ́jú kán lálàáfíà kán tọ́jú wọn kán ṣe fine let the total freedom is better let him get to Germany and talk to us we are i'm good now i'm with my family then we strategize i'm good now i'm with my family then we strategize please tààrẹ tí mo sìn lórí tí mo sọ yìí ẹ̀fọ́ríjì ni èyí gbọ́n tán ibi mo gbọ́n máa ń tèmi ẹ àgbẹjọ́ òní náà tí mo sọ̀rọ̀ mo gọ̀ ńgbà náà ètò gbọ́n tààrà náà ibi mo gbọ́n máa ń yẹn ẹ jẹ́ ká lọ sí ẹ jẹ́ ká lọ sí Òṣogbo adúpẹ́ fọlọ́run a freedom lẹ́ẹ̀kan àwọn kan deserve freedom àwọn tán deserve freedom ìlà ń béèrè freedom fún un àwọn tí ò deserve freedom àwọn tí ò deserve freedom o oh, ẹ̀mí yẹ̀yẹ́ tún gbé èèyàn wọ̀ lálẹ́ ọjọ́ mọ̀ lọ wọ́n mọ̀ ṣètò alábàárò mi o <laughs> oríyọmí wọn rí ọlọ́kèrè wọn sọrí lègbè lègbè àbórí ta wọn ẹ̀yìn rí wa lókèrè ẹ sọrí lègbè lègbè àbórí ta yín wọ́n rí wa ní kóòtù wọ́n sórí lè gbélé à orí ló ń ta wọn inú ló ń wọn ọrùn ló ń dùn wọn wọ́n ti yọ kinní yẹn ló wọ́n ti yọ kinní tó wà bí ọrùn yẹn náà ṣé <laughs> mo gbé lásìdẹ̀ntì ṣé wa mọ́tò nù detention. <laughs> justice for Timothy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yẹn náà. <laughs> justice lọ Timothy yàrá ìyá yín ẹ ẹ̀rọ bó ṣe lọ àbí ọjà a máa fún yín <laughs> àwọn ọjà kan bẹ na ná lójoojúmọ́ àwọn ọjà kan bẹ wọ́n ná lọ́jọ́ márùn márùn àwọn ọjà kan bẹ wọ́n ná lọ́jọ́ mẹ́sàn mẹ́sàn àwọn ọjà kan bẹ ná èrò káre ilé ìfẹ́ oyè èrò káre ilé ìfẹ́ <laughs> panama yóò wá ga <laughs> panama lọ lẹ́sà <laughs> it is now written boldly that whether you like it or not ó ti wọnú rẹ́kọ̀dù ẹ̀ ẹ̀ ògùn rè wàláì ó ti wọ black maria. Eduna, náà kí tí ẹni we ń ṣàwọn èbó náà green maria ni mọ́tò tó. I ló wá dúró yẹn o he drove sorry he was by. No, sorry escort black maria sorry green maria Joe. ṣé bí green color lọ ni èsì bí green maria now